mi bára wa lò kò sẹ́ni kankan tí ó yà wá òye àódògbò. ìfẹ́ ní ń pa wá bí ọtí e. òye. Mm. gbígbín bá fa ìkara kí rìnrìn àjò kó fìkàrà ọ̀hún sílé o bó ṣe ń ṣe wá ẹ̀yin ò lè mọ̀ àní bó ṣe ń ṣe wá ó ti dàjọba àrùn tí ó ṣe ní kejì mi kó yá ṣe mí òjò tí ó pẹ́ ní kejì mi kó yá pa mí ìfẹ́ ló ń pa wá o bí ọtí. tutù ó tutù lọ́kàn wa ìfẹ́ wa tòrò. mọ̀mọ̀ bá mi wí. ọba omi mọ̀mọ̀ bá mi wí. ọba omi mama, bá mi jà o. ọba omi mọ̀mọ̀ bá mi wí. èmi ò kọ́ ń ó sí o. ọba omi mama, bá mi wí. èmi ò kọ́ ń ó sí o. ọba omi mọ̀mọ̀ bá mi wí. olókun mọ̀mọ̀ bá mi wí. ọba omi mọ̀mọ̀ bá mi wí. iye mọ̀jà mọ̀mọ̀ bá mi jà o. ọba omi mọ̀mọ̀ bá mi wí. èmi ò kọ́ ń ó sí o. ọba omi mọ̀mọ̀ bá mi wí. èmi ò kọ́ ń ó sí o. ọba omi omi má mà bá mi wí. ọba omi má mà bá mi wí. ọba omi má mà bá mi wí. ọba omi má mà bá mi jà. ọba omi má mà bá mi wí. èmi ò kọ̀ ọ̀hún ó sìn o. ọba omi má mà bá mi wí. èmi ò kọ̀ ọ̀hún ó sìn o. ọba omi má mà bá mi wí. ọba omi má mà bá mi wí. ọba omi má mà bá mi wí. olókun má mà bá mi jà. ọba omi má mà bá mi wí. èmi ò kọ̀ ọ̀hún ó sìn o. ọba omi má mà bá mi wí. èmi ò kọ̀ ọ̀hún ó sí o. ọba omi má máa bá mi wí. ọba omi má máa bá mi wí. ọba omi má máa bá mi wí. èmi ò kọ́ ń ó sí o. ọba omi má máa bá mi wí. èmi ò kọ́ ń ó sí o. ọba omi má bá mi wí. Hmm, ó nu ṣe rí tẹ bá ti fẹ́ wẹ̀ láràárọ̀ ẹ máa bu díẹ̀ jẹ̀ díẹ̀ sínú omi ìwẹ̀ yín ẹ rọra máa mú bí ìdérí rẹ̀ náà ẹ máa mú ògbóhùn rẹ̀ náà kò sí ti fi ṣèyàn yóò fi jẹ́ gbogbo ọ̀rọ̀ ọ̀run ni lágbára lọ́wọ́ ìyá mi ṣẹ̀gbẹ̀sẹ̀ olóòrè ayò àwẹ̀dẹ̀wẹ̀ ọmọ yèyé káàárẹ̀ ọlọ́dẹ̀dẹ̀ ayé ọmọ làbánú alákẹ́dùn ewé àbíwẹ́rẹ́ lẹ̀ jà ẹ̀ẹ́bì tí ń lábìyè ní agbára lọ́wọ́ omi àrò ìrẹrù ti ẹ̀kọ́ mọ́ sọ ẹrù rẹ̀ ẹ̀ sọ rẹ̀ ẹ bá ti ń forúkún ọ̀tún kúnlẹ̀ báyìí ẹ mọ̀ fi tòsì dìde ni ọ̀yá ẹ mọ̀ lọ. ayin bẹ́ẹ̀ bá ti wá rí i pé ń tán lọ ẹ tètè wá kẹ̀tún wá gbà mí ẹ káre o ẹ lẹ́ o ọba omi mọ́mà bá mi wí. ọba omi mọ́mà bá mi wí. olókun mọ́mà bá mi jà. ọba omi mọ́mà bá mi wí. èmi ò kọ ọ̀hún ó sì o. ọba omi mọ́mà bá mi wí. èmi ò kọ ọ̀hún ó sì o. ọba omi. Ah. Harry. Ah. You're set. Yeah. I'm Èmi náà ti jáde. Ah. Now listen to me má wà mọ́tò yẹn o. Uh-uh. ta ni kó wà wà. Ladi sọ fún Ladi kó gbé ẹ lọ síbikíbi tó bá ń lọ. no no dadi wọn ò lè gbé mi lọ ṣe bẹ́yìn lẹ́yìn Mr. Ladi láti drive yẹn. ẹmi ò ní ìdí Ladi for today ẹni tó máa gbé mi mo ti pè ó wà ń ta ṣó ti gbọ́. dadi can somebody drive. mo sọ pé mi ò fẹ́ kó wa mọ́tò ṣó ò létí ni. Mm, at this age àwọn ọ̀rẹ́ mi gbọ́n ọ̀rẹ́ mi ló ti ń wa mọ́tò wá sí school fún ara wọn. má wa mọ́tò yẹn o. kódà àfúntọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń bá lọ dákun mo bẹ̀ ọ́ ni o mo fẹ́ lẹ́dùá bẹ̀ ọ́ mo fọ̀sùn ṣẹ̀gẹ̀ sí olóòyè àyàn awẹ́dẹ́wẹ́ mọ́ mo fi bì ọ́ dákun o bàbá tá a bá bá wá sógun òun là á kọjú mọ́ o ilé tó ń lọ mọ́ bá yàn já o mọ́ kẹgbẹ́kẹgbẹ́ o mọ́ rìnrìn kúrin o wọ́n lọ́mọ ìbápẹ̀lẹ́ ìyẹ́ kò ṣàṣọ̀ràn o sọmọ pé kọ̀sẹ́ nìkan àfẹlẹ́dùà mọ́ bá ṣe síkírítì kọ́ọ̀tì àbẹ́mi wọ́n ní wọ́n ń ṣe o mọ́ bá ṣe o ṣàánú mi o bàbá dèlù nìkan ìwà làání o sórí ilé oróde báyìí sórí pé kò sẹ́nìkan dákun mọ́ kọjá àyè rẹ o ò ní rí wàhálà o ò ní kú ọ̀nà bí èéfín o ọ̀ láṣeyọrí o ọmọwé rẹ o dákun gbogbo tí mo bá bọ̀ sọ jẹ́ ọmọ wọ̀ létí o mọ́ kọjá àyè rẹ o lọ sí ní ṣìṣe ọ̀ká rẹ. àmọ́ ó yẹ kẹ́yìn náà mọ̀ pé mi ò kì í ṣe onídàgbìnrin àgbọ̀n. mọ́ ibi tẹ bá ní kí n jókòó sí náà ni mo máa jókòó sí. mo kúkú mọ̀. mi ò lẹ́nu wàhálà. bẹ́ẹ̀ ni. yẹ kí n pè mí ò bá yín bọ̀dọ̀ fa wàhálà. mo mọ̀ pé ìsọmọkọ́mọ ah, ṣé ìwà nígi lóko kí mọ́mèso rẹ̀ ni mo mọrú ọmọ tí mo ní àmọ́ sọ wọn pé béèyàn bá délé ìwé oríṣiríṣi ọ̀rẹ́ lèèyàn máa bá pàdé ń bẹ oríṣiríṣi ìwà ni wọ́n máa kọ́yàn ọmọ mi yìí ọmọ dáadáa ni láti ilé òbí rẹ̀ ńgbọ̀ bá délé ìwé tó bá bẹ̀rẹ̀ sí bóríṣiríṣi èèyàn pàdé ní ọ̀dọ̀ ọmọ burúkú lọ́jẹ́ mọ́ ṣe tèmi lálá tó kéré ńlọlójú jíjìn tí mẹ́kún sí kí n lè mọ wí báyìí ò ní sì ṣe o ọkọ mi ọ̀kárẹ̀ ọ̀kárẹ̀ ọkọ mi pẹ́. àṣẹ àṣẹ o ilé ọkọ mi ọ̀dà ọ̀dà ọ̀dà bọ̀ ọ̀sùn ó gbé ọ o ó lọ láyọ̀ ọbọ̀ láyọ̀ o ilé ọkọ mi o. àgbà wo ni ilé ìṣẹ̀lẹ̀ tí o sọ ẹ̀sìn fún mi. mi ò sọ ọkọ because I felt it's something I can deal with orí ìṣe lọ́gà ẹ̀ náà. wọ́n ní fọ́nẹ́sì mo mọ̀ pé dírẹ́fà ó máa ti wà ní ẹnu géètì tó máa wà lójú ìgbéga but mo láì kẹ̀kẹ́ dáhùn lẹ́yìn ránṣà. of course like, exercise ó dáa kí ọmọ rìn. ó dáa kí ọmọ rìn. ìgbà tó mọ tó yẹ pé ó ti mú mi lára náà ìgbà tó yẹ pé ìwọ ó máa ń gbé every Friday. ẹ kò dẹ́ sọ pé mo láìkẹ́ náà ṣe mo rí láìkẹ́ náà ni ó kàn ń wàhálà wọn máa ń pọ̀ ni. <laughs> mo máa ti sọ ọjọ́ tí mo sọ fún dọ́ládé gbà pé ó yẹ mi lóye kí n rà nínú àná ọ̀dà tó gbìyànjú àtàwọn ọ̀rẹ́ mi àwọn ẹgbẹ́ kò pọ̀ síbi pé wọ́n fẹ́ kàn kidnap mi ọ̀sẹ̀. Ah. <laughs> ṣé ọmọdé ní ìjọba sọ́gbà àìpẹ́ kidnap mi? kò pọ́ sí mọ́. ọ̀sẹ̀ wá kidnap èmi tí mo jọ bẹ̀rẹ̀. Ah, mi ò mọ kó tó máa ń dà wọ́n lẹ́rù jàre <laughs> owó ọgbọ́n lẹ́kùn máa bẹ̀rẹ̀ fún pa ẹ̀kọ́ máa tó kidnap ẹ̀ ọmọ fún wọ́dẹ́ ìjọ fúlàní ah. ó jọ afcast wọ́n lè tè bẹ́ẹ̀. <laughs> Oh, ah, mo sọ fún nípa kìkan tó ti máa jẹ bẹ́ẹ̀dà tọ̀wọ̀. ọ̀rọ̀ abiliki ọ̀rọ̀ abiliki ọ̀rọ̀ àwọn ìmọ̀ọ́mọ̀ ẹ̀rọ oúnjẹ eh, láìpẹ́ yálà mo ti wá lọ́bẹ̀ ó ti mọ̀ pé nu oró oró báyìí náà ló máa gbà pé ló máa fẹsẹ̀ rìn kí wọ́n yóò fẹsẹ̀ rìn ní wọ́n tó mọ̀ fún lásìkò tẹ́ ẹ ti gbé ọ. ẹ máa ní ipp o ẹ ní sọ̀rọ̀ kan délẹ̀ kẹ́kọ̀ọ́ máa sọ ẹ wo fún tọ́ni sọ bẹ́ẹ̀ ká stroke. fún tọ́ni kẹ́ stroke fún tọ́ni kẹ́yìn stroke ẹ ìwọ̀ ìwọ̀ stroke tó yẹ kí wọ́n sọ yẹ ọmọ bíi irin ọmọ tálíkà wé ti ọmọ olówó ni ẹ má bínú o má bínú o kò ń ṣe pé mo mọ̀ ta ṣe o bọ̀ o tàgbà kó ọmọ tálíkà ni nígbà tó yẹ pé ọmọ olówó ni wọ wọn má fẹsẹ̀ rìn ṣé tí èmi bá délé sí tí mi ò gbé délé ṣé mi ò ní èmi èmi ò ní jẹ kúrì èmi má jẹ kúrì náà má má fẹsẹ̀ rìn mọ́jọ ọmọ tálíkà ló ń fẹsẹ̀ rìn ọmọ olówó ì ẹ máa fẹsẹ̀ ẹ máa tẹ̀lé wa ẹ máa fẹsẹ̀ láàrin lọ ẹ máa tẹ̀lé wa. màmá awé ti po. ẹ nǹkan báwọn ènìyàn kẹsì jẹ́ alọ́sọ. fọlá má má má má ṣe bọ́ yẹn ṣe é jèrè ah irú sẹ́ẹ̀tì wo nìyẹn náà ẹ mo ẹ ìwọ ni ogún tó àbí kí lórúkọ ẹ má ṣe báyìí náà báyìí náà ṣe báyìí fọlá àbí ẹ mú mọ̀ dáràn fọlá wọ́n ẹ múra sí o fún tàbí kí lórúkọ ẹ ọmọ tálíkà ẹ sọ́ọ̀rì ọmọ tí ò wá òkè dáadáa rárá. báwo ni ìtumọ̀ bẹ̀rẹ̀ mọ́tò lẹ́yìn láì jẹ́ pé ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún tó ń tó ń tó ń ti kàkà nígbà ìjọba lórí ọjọ́ rẹ̀. Milo, Milo, Milo, Milo. Àwọn àdúgbò lọ lọ. Títí èyí ti kọ́ náà, àgbàdo àìwà nínú ìdìbò àná. Ẹ bẹ́ẹ̀ ni. tó ẹja sí ṣé kìí ṣe pé gàjì ni òṣì gate. ọ oh, no no no no no no ìwọ̀n kó lè máa béèrè gate fee. ààrẹ ọlọ́mà bọ́ọ̀lù ìbẹ̀tọ̀ wọn. o ṣá promise me pé màá ní nice day. ọ̀ṣọ́ mi àwọn ọ̀rẹ́ tó ń bọ̀. Jigi ló jẹ́ kò sí gbọ́dọ̀ fọ́. Kúnlé ṣé kìí ṣe pé o fẹ́ ba lọ́ọ̀vù àárín èmi àtọmọ mi jẹ́. àmọ́ mi mi tó bẹ́ẹ̀ o àmì mi tó bẹ́ẹ̀ àníkè mi ìmọ̀pẹ́jọ́ ń jáde lágbóhùn sọ fún mi nígbà tá a sọ fún akalẹ̀ jáde má ti rọra fèmí lẹ̀ fún yín <laughs> first love yín nìyẹn. kí ló dé tí wọ́n sọ fún. mom say actually kì í ṣe fault èmi ni mi ò sọ fún and it's not my fault eh. Oliver Twist ni mi eh. I want this I hmm. want this. rúùtù. <laughs> but ẹ mọ̀ pé. I can always have you anytime and every time. So. Ẹgbẹ́ ṣé a máa lọ èmi kan mú yín ṣeré ni I'm just joking with you have fun ẹ̀rà nǹkan bọ̀ wá fún mi ṣe gbọ́. Hmm? Kí ni nǹkan tí ẹ fẹ́ gangan? Ẹ bọ́ yín mọ̀ nǹkan tí mo ń láyé. Mo mọ hmm. everything tó Ẹ má pẹ́ o. Ẹ má pẹ́ kẹ́tọ́ wọlé. Kúnlé ẹ má pẹ́.

má fi kàn mí. mi ò hmm, wọ́n ọ̀rẹ́ má jẹ́ ń parọ́ tán ẹ̀ ó ti sú mi ah, ó ti sú mi torí ẹni tí mo ṣẹ̀ tí ò gbẹ̀gbẹ̀ tó fẹ́ máa fi ọmọ dà mí láàmú tó fẹ́ máa fi ọmọ pa mí lẹ́kún tí ò jẹ́ kí ní fi wọn kò balẹ̀ lórí ọmọ mi ò ní ṣe pé o àmọ́ ẹnu mi ò ní pòfo sórí pápá bí ìgbà ọmọ ní kọ́ ìkan torí mi ò ní kí tèèyàn bàjẹ́. mi ò ṣe nílò ọ̀rẹ́ kí ni màá ló ṣe ní tó bá ti jẹ́ lórí ọ̀rọ̀ ọmọ mi yìí kó bàa lè lálàáfíà má lọ ọ̀nà má wò mí ràn wíkẹ̀ndì wíkẹ̀ndì náà wà òkè kódà tó bá olùpọ̀yà ó ti já nìyẹn ṣàánú mi ọ̀rẹ́ mi bàbá mọ́ ẹni wo ti sú mi ṣàánú mi ti dún ìpọ̀ ìdààmú ìpọ̀ má wò mí ràn ó dá mo ti gbọ́ mama expect call ẹ ṣùgbọ́n eh, weekend wà òkè mama expect call ẹ kódà èmi kò máa pè ẹ́ fúnra mi ṣùgbọ́n mo ṣe. <sighs> Eh, ẹ pẹ̀lẹ́ Mr. Gaji ẹ kí nǹkan tí ẹni ẹ fẹ́ rí mi fún ẹ ṣe ẹ ṣe kí ni wọ́n fẹ́ ṣe báyìí. ẹ kò rọrùn ẹ kú ọ̀rọ̀ yín. ọlọ́run àkókò kò mí yọ. ẹ ẹ sà ṣe rí gbogbo nǹkan tó tó dàbí ìpolè yìí ó rọ̀ mọ́ wájú ọlọ́run kò dẹ̀ sí bí nǹkan ṣe fẹ́ le tó láyé yìí tí ò ní rọ̀ tí kan bá wá ń bọ̀ lókè ilẹ̀ tó bá wá náà rè kò dẹ̀ sí nǹkan tó ń pè lágbà ìrírí ni ìrírí lágbà. àwọn ah, ọlọ́run máa jẹ́ kójú wa rí dáhùn ojú ara yọ. kójú wa má rí rí kú rí. èmi kàn wò ó rò pé ọkàn yín lè má lọ sí irú ibi tèmi ronú lọ yìí ṣe rí gbogbo bí nǹkan ṣe ṣẹlẹ̀ à ń lọ sí ọ̀sìpítù à ń lóògùn òyìnbó à ń ṣe àwọn yìí bí ìgbà tí wọn kàn ń disturb ara ẹni máa wò. bẹ́ẹ̀ni kí ni mo wá fẹ́ ṣe ṣẹ́yìn ní solution. Eh, not really but we believe pé tẹ bá gbé ọmọ yìí dé ọ̀dọ̀ àwọn oníbílẹ̀ tó ti ẹsẹ̀ bílẹ̀ bọ̀ tó ti ẹsẹ̀ ilé bọ̀rọ̀ tó wà lẹ̀ wọn á bọ̀ tà lọ. èyí ló ti yá èyí ló ti yá tó bá àbí bọ́mọ̀ jẹ́ yìí yìí lọ sọ́dọ̀ ní ìbílẹ̀ tó bá ti mú ẹni wọn ẹ jẹ́ ká lọ. náà máa mú un kò ń ṣe pé mi gangan mo bì kan mi ò ẹnu pé mi ò kì í tójú bọlé mi ń ṣe àdúrà tójú bọlé bọ̀tẹ̀ ní àṣàgbàlagbà tẹ̀yìn jẹ ìrírí dọ̀làgbà kí kúkú ìlú mi lòlù jù láti rí àmì ibi tó máa ń gbọ́ ọ̀nà tó máa ń gbọ́ láti ẹ̀rì bò. ojú tó tún kọ́ ẹyin lójú yín rí ràbàràbà lójú yín rí dáàmú lójú yín rí bírì kúrì nítorí ọ̀rọ̀ yóò jẹ́ mi tó ọ̀rọ̀ mi kọ́kọ́. mi mà èmi náà kọ́ ìmọ̀ àmọ̀ èmi ṣe wá rí ẹni létí pé ṣùgbọ́n kí òṣàmú ibi tẹ́ ti lọ tẹ́lẹ̀ rí o ẹ̀kọ́ kọ́ ma ẹ disappoint mi torí pé for the first time mo rò pé máa sọ̀rọ̀ tó ní làkàyè wa ni mo rò pé tí ẹ máa sọ̀rọ̀ tó lọ́pọlọ àṣẹ ẹ ò tí ẹ ní ọpọlọ bó ṣe nǹkan kéré náà ok ṣé ẹ fi òpè tí mi bá mọ ibi alágbètẹ́ ìsọ yìí ẹ̀yin lẹ ṣe máa sọ fún mi kémi tó gbọmọ mi lọ bẹ́ẹ̀. nínú ọkàn yìí lè máa lọ bẹ̀rẹ̀ ìṣẹ́ ara rẹ tí. ìdílé yìí torí é, ẹ̀kọ́ ni torí pé èèyàn kúkú ṣe gbogbo ọ̀rọ̀ ló ń ká sí especially tí wọ́n jẹ́ empty vessel empty pipe ẹ wá sọ̀rọ̀ eléyìí máa bà ẹ ní solution kí wọ́n ní nǹkan tẹ̀ sọ. you just open your mouth wá. hey no get back to your duty post. wọ́n yẹ kó kó ojú ṣe kó iwájú mi. ẹ má bọ̀ mí ní ìṣòro yẹn. ẹ lọ bàwọ́ tó wà ní ilé ìlú bàwọ́ tó tóbi tí wọ́n ṣe pé bí a kiri. tí wọ́n ń ṣe wàhálà ilé ayé ṣé yẹ kó jẹ́ pé gẹ̀ẹ́tì náà ló ṣe máa máa ló ló máa dá ẹnu sí ọ̀rọ̀ mi. wọ́n ti ní tí kinní kan bá ń bẹ̀rẹ̀ sọ́lẹ̀ kékeré á máa borí ẹni. gbogbo ń tẹ̀yìn ọmọ sí ọ̀fẹ́ ṣe mọ́ tí gbogbo ẹ fi tó àti rù ọ̀kàrẹ̀ lọ́rùn máa ṣe tó ṣe máa ṣe àgbo ó níṣẹ́ gidi tí ì ṣe láà sórí lọ́jọ́ kúnlẹ̀ bí ìgbèyàn ṣègbọ̀nsẹ̀ nígbà ewé abíwẹ́rẹ́ ni lèyàn ọjà máa mú bá wọn bá ní gbé fún ọkọ gbére lé òrè máa mú òlè máa mú bá wọn ọyá kẹ́ẹ̀mẹ́ àbí àrí ọpin yìí kí ẹnu nítorí pọ́ máa gbó ọ̀pá ni yóò kóró nígbà tí ọ̀dà kóòkì àti mú kí ó bí ọba ó yá mú mú mú mú mú ọjọ́ kẹta ọjọ́ kẹta lọ́mọ wa mú bá wù ú tó o ti gbọ́ tó o bá wá bímọ tán àgbò kan wà tá a tún fọmọ náà gbogbo bó o ṣe ní wáyé o mọ́kìgé wọn ń pẹ̀lú ìyẹn kò ní wáyé bẹ́ẹ̀ mọ́ ìyẹn ìyẹn mú tán ìyẹn ṣẹ́kù. torí ti jọ́sí gbogbo bó ṣe ṣẹlẹ̀. torí kọ́ mọ̀ bá ṣẹlẹ̀ náà lélẹ́yìí tí ò ní jẹ́ kí gbogbo ètò ṣẹlẹ̀ wọ́n tún ṣẹlẹ̀ òun náà ló ń ṣe.

ó ah, ṣe pé lọ́rọ̀ gbà. ọmọ ṣe mà. àwọn abá lọ̀rọ̀ tiẹ̀ ah, ṣùgbọ́n. arákùnrin ṣé wà lọkọ rẹ. ẹ rà mà èmi lọkọ ẹ mà. Ah, ó tiẹ̀ dáa ẹ rà mà mà. ṣé ẹ̀rọ ọmọbìnrin tó lọ yìí eh. mo ti sọ fún several times pé kó má wulẹ̀ wá síbi àìmọ́ kó má ever débi bàìmọ́ bẹ́sẹ̀ wo yẹn hospital ni mo register ẹ̀ sí. oye mama bẹ́sẹ̀ wo mi alákùnrin ni mi o mi ò ní kọ́kọ́ ṣe pẹ̀lú alágbó ọmọdé dájẹ́ mi ṣé ní ẹni tó bá ní ṣe pẹ̀lú ìkọ̀ dúdú mi ò bá òun ní kọ̀kọ̀ mi ò tẹ́fẹ́ kó torí ìyàwó mi bẹ̀rẹ̀ mama uh, tọmọbìnrin bá débi báyìí ẹ lé tẹ́ ẹ bá lé wàhálà lè máa dá sí lọ́rùn o. ní sùúrù kan gbọ́ tèmi sórí ẹ ntí ò yé yín pọ̀ ju tó yé yín lọ ni o oh. sórí àgbo kò ní nǹkan kan ṣe pẹ̀lú pé èèyàn jẹ́ alákọ̀wé o àìmọye alákọ̀wé tó jẹ́ pé àgbo ni wọ́n fi tọ́ dàgbà ìsì múdò ní ipò tíyàwó rẹ̀ wà ó nílò àgbo ńlọ sípítù kò sí ní tó burú nu kọ́ máa lọ ilé alágbo náà méjèèjì ranra wọn lọ́wọ́ ni sórí gbogbo tẹ̀yìn ọmọ sí òsè mọ́ tí gbogbo ẹ̀ fi tó àti nù sórí àwọn ará àjọhún bí wọ́n máa bí máa létí òsín kankan tí ó ṣẹlẹ̀ kò sì sí nǹkan míì tí ń jẹ́ ọ̀rọ̀ ọ̀rùn ju kán máa gbòyìn lọ bí màá gbọ́ ohun tó ṣẹlẹ̀ síyàwó rẹ̀ lákọ̀ọ́kọ́ torí kó mọ̀ bá ṣẹlẹ̀ ọ gbọ́dọ̀ máa mu àgbo àwa ga máa wí fún ọ pé wọ́n máa lọ sípítù wọ́n sì máa màgbó. so o ti ṣàlàyé nǹkan ṣẹlẹ̀ tẹ́lẹ̀ fún yàrá. ó ti wí fún mi. ọ̀rọ̀ yín ṣe yé mi sí ni mo dẹ̀ mọ̀ pé ìpolówó ọjà òun làgùn mú owó mo mọ̀ pé torí àpò ara yín lẹ́bí sọ gbogbo ìtẹ́ ìsọ yìí mama tọmọbìnrin ẹ bá débi báyìí tẹ́ ẹ bá lé tẹ́ ẹ bá ẹ má jẹ́ kó bá yín o ẹ má jẹ́ kó bá yín o. wò ó sórí gbogbo ètò ìṣe yìí fáǹfààní ọ̀yàwó rẹ̀ àti tiẹ̀ náà ni àgbo tí mu yìí kò ní nǹkan kan ṣe. mama ẹ lè. sórí hmm, alákọ̀wé ọrùn ọwọ́ kúkú lọ́gbọ́n yín wà àìmọye alákọ̀wé tí mo wá dọ̀ wá ní tá fún ọlọ́gùn mu tí wọ́n tún jẹ̀dí wọ́ọ́rọ́wọ́ kí ló burú nu kíyàwó rẹ̀ ó mu àgbo kó bímọ bí gbèyàn ṣe gbọ̀nsẹ̀ ọmọ ṣe o ó kú bó ti yí ọmọ. ìfẹ́ òtítọ́ la mi bára wa lò kò sẹ́ni kankan tí ó yà wá òye. bá fa ìkara ń máa tẹ̀lé o torí gbìn kì í rìnrìn àjò kó fìkara òun sílé o bó ṣe ń ṣe wá ẹ̀yin ò lè mọ̀ àní bó ṣe ń ṣe wá kò lè yé èyí rárá o ikú wa ó ti dàjọ kú àwẹ̀ wa ó ti dàjọ bà àrùn tí ó ṣe ní kejì mi kó yá ṣe mí òjò tí ó pẹ́ ní kejì mi kó yá pa mí ìfẹ́ ló ń pa wá o bí ọtí ọrùn iṣu làpárò ń kú sí o kò sóyà kan tó lè yà wá o ìfẹ́ wa tutù ó tutù lọ́fọ̀ọ́. ẹ o ẹ kú ojú oorun o àsùnlọ́lá hmm. o torí èmi mọ̀ pé ẹni ọba sùn ni wọ́n jí ẹnìkan ìjà pè rọ̀rọ̀ èmi mọ̀ pé ó sùn mo mọ̀ pé ó kalẹ̀ ni ẹ dákun ẹ tún pẹ̀gbẹ́ dà àkú nítojú oorun dójú ikú ọ̀dà àbáhùn ńgbọ́ ọba fóònù wọ̀jà kadì tán kò yí ọmọ pè kọ̀yọ́ mọ̀ ṣe bí ipò ti sùn lọ wọ́n kúkú wí fún mi èmi lẹ́nu ọ̀ká wọ́n ní má ra fóònù fún ọ àmọ́ mo wò pé bọ́mọdé bá tó lọ́kọ yìí lọ́kọ ni bọ́mọdé bá sì tó ládàá yìí ládàá ni ńgbà mo sì rà fún ọ tán tọ́ ọ sọ́dẹ̀rò geere ní ìsìn tọ́jọ́ pé ìṣẹ́jú ìṣẹ́jú ọwọ́ rẹ̀ ikú ń bẹ kọ́mọ ọmọ ti sùn déédéé àsìkò yìí èmi ọ̀mẹ́ni ò rí bá rojọ́ lórí fóònù torí ọlọ́run ọ̀dà kò bẹ́ẹ̀ wú dé sórí bó o ṣe pírọ́rọ́ kalẹ̀ tó o ṣe bí ipò òsùn náà ni kò ọmọ gbọ́ o bó o bá sàsùn òsùn etí <laughs> bó o bá ti dàárọ̀ ọ̀la bó o bá ti wá fóònù rẹ tì mọ̀ wulẹ̀ wá ká o mo ti mú nǹkan mi olóòka ti gbòòka ọwọ́ àwédò fún orun ayọ̀ lásùn o. 怎么父母？我怎么父母？我怎么父母？ah oh tí bá dẹ̀ tí mo bá ti fi sínú bra mi ti fi pamọ́ sínú ẹ̀ ẹ́ ah but inú fóònù mo mo máa rí gbogbo chaatì mi àti fọláǹsì nínú ìwé ìwà ó ah but. I don't know to do this now. Oh. àbúrò ni. ẹ ká sàn. ká sàn àmúdẹ tí wà lẹ́nu ọ̀nà látẹ̀kan tí mò ń kọlẹ̀kùn. ẹ má bínú mo ń fọṣẹ́ lọ́wọ́ nù lé ni. ok. ṣé kò sí mà. kí ló mìíràn báyìí ṣé kò sí. mo ń wọnú lé lọ bá bọ̀dẹ̀. bọ́dà bọ̀dẹ̀ ò sí ilé ṣé wọ́n sọ fún yín ni. pé kí ni. àwọn ò sí around. ibo ló lọ mo pàdé ọ̀rẹ́ ẹ̀ níta ní tí ó dẹ̀ sọ fún mi pé wà ń lé. wọ́n lè wà ń lé but ilé tán wà kò ń ṣe tv báyìí bóyá ọ̀dọ̀ àwọn parents wọn ṣé kò sí náà kò sí mo wá kí náà ni and mo ti ń pe nọ́mbà ẹ̀ títí kò gbé mo ti ẹ̀ drop message fún gan pé mo máa wá. fóun wọn kú kan tó kúrò nílé tó mm, ok eh, bóyá mo máa hang around so later. hang around. yeah yeah mo láwọn ọ̀rẹ́ kan ní area yìí. ẹ tẹ ní ìdàtà hang around ẹ máa lọ lé street yẹn ló lè pè yín because èmi gan one time tó máa dé. ló kọ rè bá. ok ok ok ó mọ nǹkan bá mi sọ fún pé tó bá ti dé tó bá ti dé immediately pé kó pè mí mo ti wà worried now. definitely màá jíṣẹ́ àṣọ àṣẹ even tó ń bá pè yín máa fi fóònù mi máa fi pè yín. exactly tó bá pẹ́ fóònù ẹ ti kú ni kó lo nọ́mbà ẹ̀ láti. sùwà láì máa wọlé ẹ pẹ̀lẹ́ mà ẹ pẹ̀lẹ́ àǹtí mo yìn àǹtí mo yìn àǹtí mo yìn. kúnlẹ̀ alfa ah, ṣó ti lọ. bọ́dà bọ̀lì. ṣó ti lọ. kí ló ń ṣẹlẹ̀ gangan tẹ́fẹ̀ẹ́ rántí. farabalẹ̀ tí wọn kí mò ń gbọ́ bóyá sọ̀tún sẹ́kùn fẹ́ yàngàrà ṣó ti lọ kọ́kọ́ lọ ti géètì yẹn náà. wọ́n ti lọ kẹsàn-án tẹ́fẹ́ sọ̀tún. kúnlé wọ́n máa sọ pé hiv is real bí hiv ṣe rí o bẹ́ẹ̀ ni wárápá ṣe rí o mi ò lè wá kú. wá kílẹ̀ pé. wá wá wárápá. àti mo ní ní wárápá. ìyẹn ṣètò ìṣe wa lanú lẹ̀bẹ̀ ẹsẹ̀ rẹ̀ kí ni reason mo fi ní kọ́ báyìí kó wọlé ṣé torí pé ti jẹ tinú ẹyin lẹ́fi fẹ́ dèpò ẹ̀nà. ó oh, ní sẹ́ǹsì ilẹ̀ rí. tó bá fẹ́ gbọ́ nǹkan tí mò ń sọ dáadáa wọlé wa bá mi di ọtí inú ẹyin kọ́ ti ta ẹyin. bọ warapa wàhálà wàhálà wa o wàhálà kò mọ̀ ọmọ fáyín kẹ̀kẹ́ àǹtí mo yí. Daddy, can I join you? No, you can't ta ló mú kíní ìdébi tó wà yìí. dádì díẹ̀ náà ni kò mú bẹ́ẹ̀. díẹ̀ náà ló máa mu díẹ̀ díẹ̀ ló máa mu tó máa fi dé ìsàlẹ̀ pátápátá ṣo fẹ́ gbọ́ no o ò lè bá mi mú lé. anyway i have good news for you. oh okay i can't wait. Um, Fala. Yes, daddy. You are relocating. Relocating? um, dáàdi ẹ tún ti kọ́lẹ̀ mi. ilé náà náà we are relocating abroad. abroad um, but dáàdi why. thank god inú mi tẹ̀ dùn ìwọ fún rẹ mọ̀ pé mo ná àwọn businesses nílùú yìí àti abroad. yes èyí tó wá wà labroad yẹn mo ti rí i ń gbọ́wọ́ wọ́n fẹ́ máa dàrú wọ́n fẹ́ máa ṣe é ní à so mo á wòye pé ó máa bẹ́tà kí n tètè múfù family mi lọ síbẹ̀ kí n lọ mójútó nǹkan mi fúnra mi. okay daddy hundred percent i'm in support of that yeah, you should you should um, but daddy mo kàn wò pé at the same time ẹ̀yin lè máa lọ sọ́hùn kẹfí mi lẹ̀ sí báyìí torí education mi kí n lè carry on properly. fearless bi. yes sir. bọ́lá ti ń ṣe irú ẹ̀. ah but daddy am i not grown up enough. no no no no no. no education wo ló ń fẹ́ fún ẹ lóyè tán lè fún ẹ lábúròdì àti pé pàápàá tí n bá fi ẹ lẹ̀ síbí ẹrú bàbá wo ló fẹ́ kán pè mí kó má máa ṣe rádaràdà ń lóyè kí má lè kí má lè mójútó ẹ àbí àjọ ń lọ ni o à ń tó bá láìka rẹ tètè lọ máa pìpì ẹrù ẹ ẹ ti gbọ́ unless I forget tó bá di láàárọ̀ ọ̀la èmi pẹ̀lú ẹ̀ máa dàbújá. That's the way now nítorí pé sẹ́ẹ̀dì náà torí pé sẹ́ẹ̀dì náà rádaràda opportunity torí àwọn ẹgbẹ́ ń wa tán rí ọmọ iye tẹ́lómi fi ń wá visa káàkiri láti lọ sí ìlú òyìnbó òun ni wọ́n rí on a platter of gold tó tó tó ń gbọ́n rí tó ń gbọ́n rí ó mọyì bàbá tó ní kì í ṣẹ́jú ẹ̀ táyẹ̀gbọ́n ti gbé ẹ kékeré títí lọ jù ẹ sí mo ṣe lọ́dọ̀ màmí ìwà náà bá ti di malians ẹ ok ààrẹ abalẹ̀ ẹ ọ̀rọ̀ ọkàtì. Fọ́nlì bọ̀. Ṣé o sì? Mo fẹ́ kí n sáré gbé ẹ débì kan ẹ mọ kí n fún mi náà. àfuntọ́ ọmọ bíi bòròró yẹn sorry ọmọ tó pọ́n <laughs> tó pọ́n bí ọ̀lẹ ọ̀lẹ́nu àwẹ̀. kí n fún mi ẹjọ́ mo máa ń ní ìdí ìkẹfà mi fún mi kankan because mo ti pè pè pè pè pè kò pick ìgbà tó tún yá ó tún máa ń sọ switch top náà wà lókè kí ló ah. ṣẹlẹ̀ kò dẹ̀ mọ́ pé mo máa travel lẹ́yìn báyìí sí. travel. yes mo travel. ṣé ò ń lọ sẹ́yìn ni ọ̀yọ́ ìbàdàn àkúrẹ́ ìlọrin àbílẹ̀ṣà níbo ló ń lọ. Oh, i'm traveling overseas. overseas ti sádà overseas no no no no no ìgbà wo lẹ ti ń rò tẹ́lẹ̀. ẹnu òkun ṣe mí ò fún tó fẹ́ lọ tẹ́lẹ̀ dájú ló kàn sọ pé a máa ní láti relocate àfúntẹ̀ ti béèrè lọ́wọ́ pé kí ló ṣẹlẹ̀ wọ́n ní pé ó wà important pé ká travel. ìrònú ló máa ń yàtọ̀ sí ti tálíkà báwo ni wọ́n ṣe fẹ́ ronú pé mi fẹ́ relocate láago mélòó bo ni bá mi fẹ́ relocate mi lọ ayé àtún relocate mi lọ gbọ́ ọ̀rà ni tó máa wọ́ọ̀sì. ẹ ká ní pé mo fẹ́ travel yẹn sì ni ká ní pé kó bá ọdún kan sọdún méjì máa padà mi ò bá ti padà ọdún ní kí n dẹ̀ rí ṣùgbọ́n ẹ̀rí mi sì mo ti kọ lẹ́tà kan kalẹ̀ gbogbo nǹkan tí mo fẹ́ sọ fún ti wà ní lẹ́tà ẹ̀yìn ẹ̀kọ́ máa fún ní lẹ́tà ẹ̀ṣẹ̀ àṣẹ ah, ah. fọlá kò síṣẹ́ tó rán mi tí mi ò ní jẹ́ in as much as tó tún lówó nú ó dẹ̀ mọ̀ pé mo mọ ilé àwọn afúntọ́ má jẹ́ pa má jẹ jù. ṣé tẹ́ bá sọ̀rọ̀ owó ṣé mi ní fún. mo jẹ́rìí ẹ̀ mo jẹ́rìí náà bá bá bá bá bá má wọlé má wọlé ìgbà wọlé lọ ìgbà wọlé lọ. ìrọ̀lẹ́ yìí. ìrọ̀lẹ́ yìí ha ha so early ó ti early ju ah, ó dẹ̀ máa dùn ọmọ yẹn ó máa dùn bàbá heartbreak ní Fọlá ah, tí Fọlá máa ti ṣá gan ó ti sọ́dọ̀dọ̀ àgbọ̀ngbà ti gbọ́n gbogbo láìfọmọ yẹn gbẹ tán ilé ìtọ́kàn máa ń kanra wọn kiri lẹ́sìn lórí búkún dẹ̀ ní fọlá fọlá tí wọn bá ṣí sókòtò fọlá aláwa gbà mí mọ́ bọ́mọ yẹn náà ṣe ń rárá gbà dáhùn òṣìṣẹ́ abala rẹ̀ o ojúrò ń gbé o aláṣọ ọ̀dọ́múlẹ̀ mi òṣìṣẹ́ aláàánú dáìbò àpárá o. ó ti dé mo gbàgbé mo ti ní mo fẹ́ pè yàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ àmọ́ fóònù tí èsì lọ́wọ́ rẹ̀ kò jẹ́ rántí ìgbà tí kò gbé yìí wá ọ̀ padà bá lọ kí ni obìnrin sakọ́ epo ọ̀bọ̀ àti ewé àjẹ́ ọ̀bà yìí ni mo ní kọ́ bá ń fún ọ obìnrin sakọ́ ń kójú ọjọ́ mẹ́rin. àǹkan tí mò ń sọ fún yín náà nìyí tó bá yẹ pé fún bẹ́ẹ̀ ti sọ ọ́ sìn tó bá pé fún wà lọ́wọ́ mi tí mo fi ẹ ti máa pè mí máa bá yín rà bọ̀ bọ́ọ̀dù ó kúkú yé mi mo ṣáà bá ẹ wo ní ẹ wo ní ẹ mo mọ̀ pé máa ní ìdẹ̀ tó ń bá yín ra gbogbo ẹ̀. ó ti gbà á. ó ti gbà gbogbo ẹ̀. ara ń táwọn ń lọ ni ó ti dá mi lójú pé ṣé ètí ń yé wọn náà kóró ti máa ń tà ń fi ṣe kárí ọ̀dà gbà àmọ́ lórí fóònù ọ̀fọ̀n àlùwàlá olóńgbò àti kẹrànjẹ ni èmi ò ní fún ọ fóònù kì í yá bí bàtì ẹ̀fọn kò tí ì yá. Hmm? màámi ṣé wọn pé ẹ máa ẹ ti máa rán mi lọ́jà ẹ máa gbàgbé o hmm. ẹ máa gbàgbé nǹkan o. nígbà tí gbàgbé òtún pàpọ̀ ìbọ̀ jẹ́ kọ́kọ́ lọ rèé yanjú eléyìí náà àbọ̀wọ̀ abánilé ìbọ̀. látọ̀dọ̀ ta ni kọ́lá ọ̀dà inú ó yà á lọ ẹ̀hẹ̀ ya. ẹ máa wọ ẹyin yín o ó yá ẹ máa bọ̀. ẹ̀hẹ̀n ẹ̀hẹ̀n. ta ni yẹn. ẹ ká sàn. ẹ ká sàn. ẹ jọ Fọlá ni mo bèrè ẹ bá mi pè síta. níbo lẹ gbà. báyìí mo ṣe ń bọ̀. wọ́n ti gba báyìí láìpẹ́ yìí. ẹ wo a ní kí n bá mi pè Fọláyẹmí síta ó fi níta kò ránṣẹ́ mi ni lédè yẹn dé sọ pé òun tíráàbù ọ̀tọ̀ mi ẹ ṣe bá mi pè síta. ẹ ló lórí ṣé rí bó ṣe gbà báyìí yẹn ó là pé ẹbí tẹ̀yìn gbà lélẹ̀ fi rí o wọ́n ti travel fọ́dẹ̀ ṣe lo yẹn straight Muritala ni wọ́n ṣe lọ straight ọjọ́ Muritala yẹn sìn lẹ́sẹ̀kẹsẹ̀ ó ti di istanbul nìyẹn wọ́n máa ní stopover ní hungary wọ́n máa ní stopover ní hungary tó bá ti kúrò ní hungary wọ́n máa ní stopover ní norway tó bá ti kúrò ní norway wọ́n máa ní stopover ní kenya tó bá ti kúrò ní kenya wọ́n á ní stopover ní addis ababa tó bá ti kúrò ní addis ababa wọ́n á ní stopover ní czech republic ó ti lọ. èmi náà bá yín fẹ́ yín. wọ́n ní kí n bá mi pẹ́ fún lásìta. oh my god wọ́n ti travel sẹ́ẹ̀. Ah, ṣé kò sí. fúlàtì bá tèmi jẹ́ o kí ló dé wọn dé báyìí. ẹ wo ìgbà wo ló máa dé. Eh, eh, ìgbà tó máa dé máa pẹ́ díẹ̀ o wọ́n á lò tó four years o. Ah, yes na four years. Ah. wọ́n máa lò tó four years because nínú ìdùnnú wa gan ni pé wọ́n travel ìdùnnú wa nìyà. <laughs> èmi ti bàjẹ́ àbọ̀là. Ah, ṣé kò ṣáà sí ṣá. ẹ̀rẹ́ ti mi lè jọ. Hey. Hey. Hey. ẹni eléni ó lóun mọ nǹkan tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn sì tó ń ronú. ẹ wo bó ṣe rí ni mo ṣàlàyé fún yíyan ọlọ́run á bá yín yanjú ẹ o. àǹtí Moyin àǹtí Moyin. Yes. Yes. Èmi ni mà. Mo fẹ́ béèrè pé kí lẹ máa jẹ mà kí ni mo fẹ́ jẹ oúnjẹ oúnjẹ tí mo jẹ sẹ́nu mi oúnjẹ tí mo jẹ sẹ́nu mi. mo kú ọ. you wicked you wicked. mo kú ọ mo kú ọ. ògo ni fún ọlọ́run lókè ọ̀run a dúpẹ́ nítorí pé ẹ ń gbọ́ àdúrà jésù kristi olúwa wa. dáàdi wa ogun tí ọlọ́run alágbára ọlọ́run ayọ̀ babalọ́lá tó ti ṣẹ nínú ilé kò tún ní gbèrè mọ́. ọ̀pọ̀ ló máa wá tí a ò fiṣẹ́ rán ṣùgbọ́n mo máa máa jẹ iṣẹ́ náà bó ti wù kó kéré mọ a ò fi nǹkan kan hàn mí ṣùgbọ́n àmì ìdánilójú wà wípé ọlọ́run alágbára kò ti gbọ́ àdúrà wa ogun tó ti ṣẹ́ náà kò tún wà ní gbèrè mọ́ rárá rárá ẹ̀ẹ́ dádì wa mo máa fún yín ní omi. Mm omi tí mo fẹ́ fún yìí nígbàkúgbà tó bá fẹ́ mu omi ẹ bù lára ẹ sínú ẹ kó mu tó bá fẹ́ wẹ̀ náà ẹ bù sínú ẹ kó mu ọlọ́run a máa wà pẹ̀lú yín. ó ti bá gbọ́n gbé ní ká bu díẹ̀ sómi kó máa mu ká dẹ̀ tún máa bu díẹ̀ sí omi ìwẹ̀ bẹ́ẹ̀ ni. ṣé ká ṣe máa ṣe gbogbo méjèèjì pọ̀ ni. sori mm, mm, mm. àlàyé tán ṣe àlàyé tó simple ni wọ́n ní tó bá fẹ́ wẹ̀ ṣé òbòpọ̀ omi ìwẹ̀ máa ń pọ̀ á kàn mú díẹ̀ nu àtà sínú ẹ̀ omi tó bá dẹ̀ fẹ́ mu náà tó bá ti bu sínú glass cup á kàn tún fi díẹ̀ sí ni òun náà dẹ̀ tún sàn wọ́n ní tó bá ti tán ká pé àwọn. ó dà ó ti yé mi ti yé mi adé lálàáfíà lágbára ọlọ́run ọlọ́run àmàwà pẹ̀lú ọ eh, omi náà lélẹ̀. Ah, eh, eh, o bó ṣe ló máa lò. pásítọ̀ ọ̀rọ̀ yín ò ní sú ọlọ́run ẹ ṣé mo dúpẹ́ ẹ kú gbogbo ìgbà wa ẹ má gbàgbé bí mo ṣe ní kẹ ṣe máa lò ní kẹ ṣe máa lò. mo ti gbọ́ yín pásítọ̀. ẹ bá mi fi léèrè kó sí mọ́tò rárá o fẹ́ kan tẹ́lẹ̀ mi ò ní ọkọ̀ ayọ́kẹ́lẹ́ débi pé mo máa fẹ́ repo sínú mọ́tò àti wípé ọ̀fẹ́ nìgbàlà ọ̀fẹ́ la fi fún wa ọ̀fẹ́ náà la máa máa fún àwọn ènìyàn ọlọ́run ti gbọ́ àdúrà yín náà. àmín pásítọ̀ ẹ bá kàn ń show gratitude ní ẹ̀wọ̀n na our own little way a dúpẹ́ lọ́wọ́ yín nìkan ní ẹ̀gbá. ẹ wo ó yé mi ẹ ṣeun gan àwọn èèyàn dúró dè nílé ìjọsìn ẹ jẹ́ kí n tètè lọ bá wọn. pásítọ̀ ìgbà lílà kan ṣó àpèsè. ọlọ́run á máa wà pẹ̀lú lágbára ọlọ́run irú ayọ̀ á máa gbọ́ lágọ̀ olódodo yìí. àmín ah, àmín ẹ ṣé gan pásítọ̀ ẹ ṣé o pásítọ̀ ẹ ti ah, àbí dádì mò ń ṣe jẹ́ pé torí owó tí mò ń gbà lọ́wọ́ wa ni mo yàn ṣe gbádùn torí kò yé mi o ẹ wo irú pásítọ̀ ilé yìí sìn ó lóun ò ní mọ́tò ó tún kọ ta fún tọkàntọkàn eléyìí ó ṣàjèjì sí mi. Ehm, you see my dear experience fi yé èmi wípé àwọn tó bá ń wo irú àìsàn báyìí wọn kì í fẹ́ gbowó. ó ní yorùbá ṣe ń pálówó wípé a kì í wo wárápá gbowó. Hmm. Hmm èmi kò wò pé ẹ mọ̀ à ń fún wọn ni kò ṣe pé bóyá gbogbo ká tó fọ̀rọ̀ lẹ́ sọ̀rọ̀ gbà ṣọṣẹ́ àmọ́ bí pásítọ̀ ṣe lè ṣe máa ṣe bó bá ṣe dókẹ́ǹsì tàdí ẹ̀sìn bóyá kí n dẹ̀ tẹ̀lé ẹ kí lọ fún ẹ òun ṣọmọdé ọmọ yín mo dẹ̀ mọ̀ pé gbogbo eléyìí ọlọ́run abá wa mú kúrò. kì í ṣọmọdé jẹ́ kó lọ relax jàre. ìmọ̀ mi kàn wò kó tó bá tiẹ̀ fún yàn lówó. Mọ́yìn. Mọ́yìn mo ní ìrora ìrora pásítọ̀ ìpè pásítọ̀ mi báwo dẹ̀ ní pásítọ̀ ẹ gbé kó iná jìnnà pásítọ̀ ó yẹ kí ni mo ní pásítọ̀ pásítọ̀. òtítọ́ la mi bára wa lò sẹ́ni kankan tí ó yà wá òye. a ó dògbò a wa kalẹ̀. ìfẹ́ ní ń pa wá bí ọtí òye. a ó dògbò wa kalẹ̀. bí gbín bá fa ìkarahun àtẹ̀lé o torí ìgbín kì í rìnrìn àjò kó fìkàrà ọ̀hún sílé o bó ṣe ń ṣe wá ẹ̀yin ò lè mọ̀ àní bó ṣe ń ṣe wá kò lè yé èyí rárá o ikú wa ó ti dàjọ kú àwẹ̀ wa ó ti dàjọ bà àrùn tí ó ṣe ní kejì mi kó yá ṣe mí òjò tí ó pẹ́ ní ìkejì mi kó yá pa mí ìfẹ́ ló ń pa wá o bí ọtí ọrùn iṣu làpárò ń kú sí o kò sóyà kan tó lè yà wá o ìfẹ́ wa tútù ó tútù lọ́kàn wa ìfẹ́ wa tòrò. ara abo ni ah. ara kù kí ló dé. tí mo sọ fún ilé kíkà lọ mo ní kẹ́ lé ẹ lé ẹ wá pàmí sí àwọn àtàwọn ah, ah, ẹ gbà mí oore ni mo ṣe o oore mo ṣe gẹ́lẹ́ bí ọmọ. ẹ ní sùúrù ọ̀dà sáà ní ọ̀rẹ́ ṣé mi ò ní kẹ́lẹ́. mọ́mí ẹ̀ mọ nǹkan tẹ́ máa ṣe àárọ̀ yìí kẹ́ máa sọ nǹkan kan bí torí pé ẹ̀rì tẹ́ bá ti sọ ń sìn la máa lọ àgéǹsì lọ́dọ̀ wa ẹ má ń dà fi tẹ̀lé wa dé station wa. bẹ́ẹ̀ni. tẹsán. bẹ́ẹ̀ni. ẹjọ kí ni wọn fẹ́ tẹ̀lé yín lọ station wa. ẹ wo àwọn èèyàn yín máa wọ yín máa wá máa gbọ́ àtàwọn èèyàn nìkan kọ́ sẹ́ẹ̀rì èmi kọ́ ni mo pàyàwó rẹ̀. wọ́n ti fi ṣòfò wọ. ẹ ní sùúrù. ẹ ní sùúrù. ẹ ní sùúrù. ẹ ní sùúrù ẹ dọ́kun ah, ah, ah. ẹ lọ sábà ọ̀dọ̀ wọn sábà mi.

ẹ kí la máa ṣe báyìí kí la máa ṣe kí la máa ṣe aṣọ o. pọ́npọ́n rẹ̀. ọpẹ́ jẹ fún mi. kọ́lá kọ́lá máa yí. Pẹ̀lẹ́, pẹ̀lẹ́, pẹ̀lẹ́, pẹ̀lẹ́, pẹ̀lẹ́. You feel better now. Pẹ̀lẹ́. Yes, Come. How are you? Don't worry. Very soon, you'll be all right. So, so, so. o àìsàn tí ń dojú tì ní mi ò fẹ́ má fi kàn mí. Just come. Come with me. Oh, oh, oh, oh, da, yeah. ṣé o jẹ́yìn fá. ìyá wa hmm? ẹ lẹ́ o. Ah. ẹ wò kò ṣeé ṣe. Ah! Ah, mo dáràn mo ríre mo rógo yá wa ẹ dákun ẹ ṣàánú mi ẹ dákun ẹ ṣàánú mi ìdààmú ìpọ̀ wàhálà yìí pọ̀ ìtìjú ìpọ̀ ẹ má wò mí nírun ìdàgbé ṣàánú mi ẹjọ́ ṣe é ṣe jọ ẹjọ́ ìṣàánú mi ẹjọ́ ẹjọ́. arábìnrin wo jẹ́ sọ abiyamọ lèmi náà mo kí ọ kú ọ̀rọ̀ ọmọ ẹ àmọ́ ju nǹkan tẹ́ ẹ lérò lọ ni. bẹ́ẹ̀ ni nǹkan tí wọ́n kó sọ́mọ ìlórí ojú ti kádàrá rẹ̀ lọ ẹ̀wò márùn-ún lóògùn ẹrù bóyìnbó aláwọ̀ funfun bá rù ọrùn ó wọ̀ kò lè ṣeé ṣe kò lè pọ̀. ẹ wo ìyá bàbá ẹ jọ ṣe rí ó dàbí pé ẹ understand wa ṣe rí ìdààmú ti pọ̀ jù fún wa kò sí iye tẹ́ ẹ fẹ́ gbà ẹ mẹ́sàn mi iye náà a rédè láti sọ ìjọ fún yọ lọ́wọ́ fún yọ ọ̀rọ̀ owó kọ́ lọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí lóòótọ́ kò sí ntówó ṣe tì ntówó bá ṣe tì ilẹ̀ ní ògbé ṣe lẹ́yìn elédùà nìkan láàmú ojú rẹ̀ ẹ wo kò sí nǹkan tẹ́ ẹ lè ṣe sí. ọ̀rọ̀ owó kọ́ ẹ mọ̀ pa ìwo wárápá ká gbowó èèyàn kan ò ní wo wèrè kó gbẹ̀jẹ́ bàbá rẹni tó worú rẹ̀ tó gbowó tó gbẹ̀jẹ́ irú àrùn bẹ́ẹ̀ mọ́ gbọmọṣe lọ́wọ́ irú wọn ni. ẹ wo ìyá wa èmi lọ náà yáyí fá awore o ṣé mo dúpẹ́ o. Ah, dìde dìde ìyá mi wò dìde. mo ní mo dà yín lámú ẹ má wọ mi bẹ́ẹ̀ má dùkọ́ mi. àdìrẹ báyìí o ó dà tiẹ̀ dìde ná. ẹ ṣàánú mi ẹ ṣàánú mi sì ju ìgbọ́ ẹ ṣàánú mi ẹ ti sùn. dìde tiẹ̀ dìde ná dìde. Ah, ah ah ah my dear my dear. Ah. ta ni mo ṣe tí ò dárí jì mí. ẹdùn náà yọ bàbá ọmọ mi àbí mi mọ̀ bóyá ẹ lè rí ọmọbìnrin tí ò tí ì mọ ọkùnrin. ẹyin ṣe bí bẹ́ẹ̀jì bẹ́ẹ̀jì. èyí ò mọ ń tẹ̀ ń pè. èyí ṣe tẹ́ bá ti rí yẹn ó ti ṣe é ṣe ni àbúṣe ti bù ṣe. àgbìyànjú ẹ̀ wò. Ah, a rí i. àárẹ̀ àwọn ọkùnrin mi. ibi tó gbé lọ́nu lọ́ọ̀kan bọ́ọ̀ ọba ti wá débẹ̀ tó gbé kalẹ̀ mọ́wọ́ ẹ̀yìn o àìwọ́ ẹ̀yìn o ọya dákun ọkọ mi ní gádàládìí ẹ̀ tó kọ èèmọ́ e bọ̀ ọ̀ nírẹ̀rù. gúnugún awo ẹ̀yin ìyá mi bẹ́ẹ̀ bá rà ká yé bẹ́ẹ̀ bá rà ká lù ú ẹ sáré tètè wá ká ẹ wá gbẹbọ yìí o bí mo bá jáwé ká ẹ jí ọ jẹ torí akárùn tán lórúkọ téwé ń jẹ bí mo bá wọ àgbò ká ẹ jí ọ gbà ẹ gbà mí ah ọ̀rẹ́ rẹ̀ ẹ wọ̀ ẹ wọ̀ ẹ wọ̀ ah mo sì wí o sórí báyìí sórí tí mo wí báyìí mo lóore níwọ̀n ìwọ ọmọ yìí torí ọlọ́run ah ẹ wọ̀ àgbàyẹ̀kúyẹ̀kú orí gbẹ́ igbá òwú àgbà yẹ̀kẹ̀tẹ̀ ọ̀sán kalẹ̀ adébáfá lọ́mọ àwáyé èkú tí wọ́n ní kó rúbọ akú ó akú tó ikú kan ikú òpá òkè ọdún lónìí òkèrè ń bẹ láìkú kan gírí ara gbè ní gbàgbé dìde nǹkan ò ní ọ̀sẹ̀ nǹkan iṣan ọmọ kò sí nílé ọyá ǹdẹ ǹdẹ ǹdẹ ǹdẹ. ọyẹ mú títí ọyẹ mọ sára kùrúkùrú ọkọ mọ̀nàmọ̀nà abo àparò akọ àparò wọn lórí kí wọn yẹ wọn adé báwa kọ́mpútà tó sáà ajá ńlá lọ́lá àgbàlá ló ọmọ ní ìmọ̀ọ́kùn ajá lọ́lá àgbàlá. ẹ ṣe wò ẹ ṣe wò ah, wà láàdé irú kí lélẹ̀ ìyẹ̀wò ni á tẹ̀lé báyìí. wà láàdé kúrò ń ẹ̀rọ pèsè ń ti gbìn ẹ̀rọ pèsè ń ti gbìn. ẹ ṣeun ẹ pẹ̀lẹ́ ìdúpẹ́ màmá ẹ pẹ̀lẹ́. ẹ ṣe kò dúpẹ́ o. èmi ò bá dá lábàá pé ká gbé ń lọ sí hospital gbogbo ilé ìtàn ìṣe self medication ló ń pè é ó dé dá wọn tó bá gbé dé ilé ìwòsàn ọ̀sìn wọn á lè ṣàwọn test fún yín so ẹ mọ̀ test yẹn á lè from there wọn á diagnose kan tó ń ṣe yín á lè fún yín lókun tẹ máa lò tẹ máa fi wọn pè é pẹ̀lẹ́ mm. my dear pẹ̀lẹ́ kú tọ́jú wọn pẹ̀lẹ́ ẹ ṣé mo dúpẹ́ pẹ̀lẹ́ ọkọ mi pẹ̀lẹ́ àfẹ́tọ́ ó fẹ́ fún wọn nìyẹn. o ò ṣe jẹ́ kí wọ́n dìde ẹ̀mí. ṣáà rọra rọra ẹ má rọra mm. rọra. Mami ẹ rọra. Ìta wọn gbé ṣá. Mm. Ẹ rọra ẹ rọra mọ̀. Ẹ ṣá ah, Ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ mà ẹ pẹ̀lẹ́ mo dúpẹ́ o ẹ pẹ̀lẹ́. hospital ló lè take care of this. ẹ wo ìsọ̀rọ̀ ṣùpìtù ara mi ò yá. ẹ ẹ ṣẹ́rí mà tó bá jẹ́ pé owó hospital ni the best hospital a lè gbé yín lọ and we gonna pay a máa sanwó ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run let's take you there.

nǹkan kò ní ṣe mí ẹ fọkàrà yín balẹ̀ kò sí tí ó ṣe mí ara mi ò yá àmọ́ àwa lè ní ò yá o kó pẹ́. ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ màmá bóyá bóyá ká kó ṣe máa mú mi. honestly hospital ni issue yìí. Ah, a sì lè ní ó pẹ́ kó yá ẹ dákun gbogbo ẹnikẹ́ni tẹ́ ẹ bá ti mọ̀ tẹ́ ẹ lágbára láti ṣoore fún hmm. ẹ mọ̀ ṣoore o tóró oore lórí ń wọ́tọ̀. Ah. ẹ rọra ẹ rọra ẹ rọra bóyá kò mú kí. ṣé wàá rí ẹ̀bẹ̀ tí mo tún fẹ́ bẹ̀ yín. ṣe ọmọ tẹ́ ń wò yìí afúntọ́ ni ọmọ ọmọ mi ni gẹ́rẹ́ tí ìyá rẹ̀ bí tán ló fàyè lẹ̀ ẹ dákun ojú mi dọwọ́ yín o ẹ mọ̀jọ́ dọmọ náà mọ́ ẹ bá ń tọ́jú rẹ̀ kó bá kó bá yín tọ́jú mi bí ti bá wò ọ̀dọ̀ yín máa wà. ẹ tọ́jú rẹ̀ bí ọmọ tẹ́ ẹ bí. she is our daughter already. màmá ìyẹn kéré ní nǹkan tó lọ mọ̀ ṣe gbogbo mẹ̀díà mẹ̀díà ọmọ wa ni ṣe wà ní ọmọ wa ni màmá àjọ máa tọ́ àjọ máa tọ́ ni. àṣẹ ẹ̀hẹ́ àjọ máa tọ́ ni. kò sí nǹkan kan tí ó sì sọ ọmọ yìí. kò sí nǹkan tó máa ṣe. kò sí o. Ah ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ó yẹ kẹ́ mú kí ni yẹn díẹ̀ bóyá wọn kò mú ẹ jẹ́ kó mú my dear kó mú my dear. wait my dear irú concoction yìí self medication ni concoction ni mí. ìgbà ṣe tán. ẹ ọmọ mi ni kẹ́hìn ṣáà ti gbá ìgbẹ́ wa òkè. gbígbàdùn kan kò sí ìkàkà tí ó ṣe ẹ ṣe wọ́n dúpẹ́ jẹ́ kó relax kí ni ẹ̀ lọ́wọ́ wọn wọ́n tún relax. pẹ̀lẹ́ pẹ̀lẹ́ kó pẹ̀lẹ́. relax na. ẹ̀rọ màmí. this is going to take her to the hospital honestly. wọ́n mi ìyá ò gbọ́dọ̀ jẹ́ oṣó gbọ́dọ̀ ta ẹ má fìyà jọmọ mi ò àfúntọ́ mo láfúntọ́ ọmọ mi ò. <laughs> ẹ wo èmi mọ ọkọ tó ń sọ yẹn èmi ti jáwọ́ mo ti fi ẹlẹ sí di gbogbo <laughs> mo ti fi ẹlẹ sí di pálapàla yẹn. Ah, ah. <laughs> wait ó fẹ́ sọ fún mi pé òun mọ òun yẹn ló wà mí ẹbí mo yan ọmọ mi ọmọ <laughs> hmm, That's a very good idea. Uh, it's okay. Ẹ máa discuss pẹ̀lú wa and bàbá kan kò ní sí wa lè máa gbọ́. <laughs> All right, Appreciate. ṣe. <laughs> ọmọ àgbà jíde ló jíde ni mo bá sọ̀rọ̀ lọ́wọ́ jíde. ókè ọ̀rẹ́ tó wà lamẹ́ríkà. báwo iṣẹ́ wà òkè kan. wà òkè wà òkè. they all doing well they all doing well you see ó rí ọmọ kan lórí dígì ní whatsapp ló wá rò pé kan lára girlfriend mi ni. ẹkùn ṣé wọn ò mọ yín ni ah. tí mo kọ́ tẹ́ ẹ̀yin náà ta ló mọ tẹ́lẹ̀ sórí dp. no no no lákọ̀ọ́kọ́ ṣé wò ó trust mi wọn. Ah, ẹ wo ti papọ̀ náà ọjọ́ ti pẹ́ ẹ mọ tẹ́lẹ̀ sórí dp mi fẹ́ sọ. <laughs> mo yín ni mo lò. mo yín lẹ́yìn. <laughs> mo yín lórí lórí dp mi. ẹ ṣé wọn wá dá mo yín mọ náà. ah ṣùgbọ́n mo ti rí tipẹ́ mo mo ń ṣe kéré kó tó travel out. ọmọ ti dàgbà mo má tètè dàgbà. ẹ eh, yes kí n má fọ̀rọ̀ lẹ́sọ̀ọ́ ó wá mú ẹ̀dá ọkàn wa pé ká introduce ọmọ tiẹ̀ àti Mọ́yì ká introduce wọn síra wọn bóyá tí wọ́n bá get along eventually wọ́n lè fẹ́ra wọn and èmi dẹ̀ rí pé it's a very good idea. Oh. Láti mú yìí, ẹ wò lóòótọ́, èmi ò lè ní kò ṣe good idea o. Mm-hmm. Àwọn ènìyàn ọmọ nǹkan tá à ń bá fà mí ẹ wo èmi ò bá àgé àyẹn o ẹ jẹ́ ká fi ẹ̀sìn ara wa mọ nílé ẹ jọ lẹ́yìn mú mi ẹ jẹ́ ká tó kọ́ra wa síta ni. èmi kàn rí bí ẹ̀jẹ̀ tó fún tó lọ́ọ̀fù ti tó ọ̀kẹ́. ẹ kọ́ ọ̀kẹ́ pẹ̀lú ọ̀kẹ́. Oh.

sì gbọ́dọ̀ fọ́ jígí ló jẹ́ kò sì gbọ́dọ̀ fọ́ ìyà ò gbọ́dọ̀ já fún tọ́ òṣè ò gbọ́dọ̀ ta fún tọ́ ọmọ mi ẹ mọ báńkẹ́ ojúlówó. mo ń wònú pé ṣé ṣé bẹ́ẹ̀ ni ṣá. ibẹ̀ láwà ló ah, ti pẹ́. ó ti pẹ́ o mi ò lè dá wá sí ìbáyìí o. Ah. ojú lóyìnbó yẹn ló ti bá wa. àná mi ò bàjẹ́ báyẹn náà àbọ̀ ó yẹ kí n lè dá mọ̀. ó ga ọ. Eh, ah, grass wà grass wà koríko wà. wáyà yìí ó wálẹ̀ tẹ́lẹ̀ wọn ti ká yẹn sókè wọ́n fẹ́ sọ pé but aṣọ́rẹ́ wájú nígbà yẹn ṣá. ẹ ká sọ ẹ ká sọ. pa wọ́n ikú ni. báwo ló ṣe rìn parí ikú. màmá sì kì ni màmá jẹ ó jẹ ti dàgbà ah, ó tẹ ti kó tiẹ ti ṣe. ok ok ok ok um, um, afúntọ́ fúnra rẹ̀ wọn kọ́. àbí ah, afúntọ́. àbí ẹ wo láti ìgbà tí màmá ti kú òun pé ọjọ́ méjì ó ti wá máa fún sọ́nà bíbá ẹ̀ ó ti ń kí ni kí lè ṣe ṣé ah. ẹ mi ò ohun tí mo fẹ́ béèrè tẹ́lẹ̀ mo ṣe tọrọ dáríjì o ìyá wa fún ọmọ dání ni nígbà ok ok ẹ bọ ẹ báwo la wá ṣe lè gẹ̀ẹ́sì wọn fara ẹ báyìí sìn àbí. mi ò mọ ẹni tí mi gbà ìfọ fífọ kan tí mo lè ṣe fún afun tó máa ń wá bíbá ẹlẹ́kọ̀ọ́ kan wá sí bẹ̀rẹ̀ azán màmá láti wá gbàdúrà fún bóyá ọjọ́ tí afun bá wá bóyá mo lè pè é ẹ̀ máa wá bá ok good. ẹ ok káwa gba nọ́mbà. Eh, eh, eh, ẹ mú nọ́mbà yín wá ah, ẹ má jà kọ ẹ mú nọ́mbà wá ká exchange nọ́mbà ẹ lè pè mí straight bóyá ẹ lọ bá mi. ẹ mú nọ́mbà tí ń wá nù. ẹ ti ṣe no. ẹ mú lọ ẹ lọ mú nọ́mbà tí ń wá nù lé ẹ dẹ̀ fún mi ni èmi á fẹ́ yín náà. ẹ ẹ kálẹ̀ wá ṣọ́ọ̀pù máa lọ bìkọ́sì bá pẹ́ àbúrò rẹ̀ fún lọ. àbúrò pé màá tó Ah, kan ah, ah. ọdún mélòó lẹ fẹ́ fi múra ọ̀dà mòyín kọ́ níbo lọ́la wọn dé báyìí. níbo lòun fúnra rẹ̀ wà báyìí níbo ló wà báyìí. òun àti fóònù tó lọ́jọ́ wa o ẹ mo mọ̀ náà. ẹ dẹ̀ mọ̀ pé tó bá ti ríra wọn ìka kan níwọ̀dì wọn mọ́ wọ́n máa gbàgbé ara wọn. ẹbẹ kí ni mí ni gbogbo eléyìí ẹ babájídé àti fámìlì ẹ wọn máa dúró dè wá lé báyìí. dáàdì wà ẹ ṣáà má bínú ẹ má tó débi ń it's okay. ẹ jẹ́ bá mi wo gèlè mi ṣé mo wé dáadáa. ah very well ah, in fact. Hmm. ẹ ti ẹ wojú mi náà. alo ah, ṣe bí gèlè rèé mo ti rí i. Ah. ẹ wo ó dà bí òun nìyẹn kí ni mo sọ mo ti dẹ́ lóhùn. òye fún tó ń kọ́. fún tó sọ pé òun fẹ́ sáré débi kan. ó ah, ah, sọ oh, pé àjọ ń jáde ni. ẹ jẹ́ kí mi lọ freshen up náà. freshen up kí ni lẹ́yìn aago mélòó. Eh, ṣòro èdè tó wọ̀ yìí ó wà òkè. Okay jẹ́ ká máa lọ jẹ́ ká máa lọ jẹ́ ká máa lọ. ẹ wo tí tó bá yà yín ẹ bẹ mi níta. ẹ dọ́dì ẹ jẹ́ kí mi lọ kúrò. àní gbélé yìí ti da ara kí ló please let's go. ẹ má bọ̀ ẹ já lọ jáde ẹ já àti ìlú ọjà ìlà o. bí bàbá ẹ ṣe máa ń ṣe ìjà lọ́wọ́ náà ní ṣòwò ó wà òkè báyìí èmi lójọ́ òun náà wọ̀ you are beautiful ẹ eh? fún tọ́ bóyá mo máa bá wa bẹ̀ ni mi mọ́ ẹ ní sùúrù. ọjà ìlú Babes, you know I deserve an apology. Excuse me? An apology for what? Kí ni mo apologize fún? An apology for what? Fún kíni kíni mo ṣe fún apologize? Wait. Most of sọ pé wọ́n ló delayed up till this time. So why don't you apologize fún ah. Hello. Eh, hello, sir ẹ wò mo ní kí n sọ fún yín pé mo ti kó fìrí afúnsánsìn yìí o bẹ́ẹ̀ ni ó ti wà round báyìí báyìí ok ẹ má pẹ́ o sódò kẹ́ ẹ bá lè bá wọn o all right ok ok mo ní sọ fún yín ni. hello do i know you before now ṣé mi àti ẹ pàdé rí did i give you any appointment do i have any commitment to you. kí ni mo wọ́n wọ ẹni apology fún. yàrá mrs. kí n apologize just look at that oh oh báwo ni. sense of entitlement. oh right away right away thank you thank you i'll, I'll miss you now. mom eh? this guy is rude kò ní manners eh? in fact wọn ò kọ bóyá òun dẹ̀ ni kò gbẹ̀kọ́. farabalẹ̀ mo ní kí ló ṣẹlẹ̀. The guy walked out on me. He did? Yes! Who does that? We all likely pé kó ní emergency. Mama take care bẹ́ẹ̀ Mama take care person, má take care jù. Don't jump into conclusion. Ó jẹ́ kí sáré feel bí ẹni pé mi ti ẹ̀ já mọ́ nǹkan I, don't think like that, my darling. Mo pẹ̀lẹ́pẹ̀lẹ́ Aware of the young thing ṣe nǹkan. Sórí Any tí be èèyàn bad fẹ́, lèèyàn ń fẹ́. We want the best for you. Mo dáadáa ni. Eh? Don't feel bad. Mom, oh, oh, ti reduce self-worth mi. Olóòmù no, jẹ́, olóòmù no, jẹ́, you're a beautiful queen. eh? ọkọ̀ tó ṣẹlẹ̀ má Let's go inside. Àlọ́ bàbá bẹ́ẹ̀ sọ̀rọ̀, wọ́n á dẹ̀ báwí. Eh? Ó máa ṣàtúnṣe ṣùgbọ́n. Don't feel bad, you're beautiful. Èmi ló jọ, don't worry, let's go inside. It's okay. It's okay, má tẹ̀kẹ̀ jù bẹ́ẹ̀ yẹn, má tẹ̀kẹ̀ bí no don't do that ṣáà shall, ń like kò máa ṣe bíi baby it's okay ẹ má worry ẹ má sort it. don't make a big deal of it you're beautiful èmi ló jọ you're beautiful features to wà lára mi ló mú you're a queen smile for mommy eh Okay, that's my baby ó yà já wọlé já wọlé ó ti it's alright don't make a big deal of it a máa sort ẹ ẹ eh? nǹkan kékeré yẹn mọ̀ go. i gan ah nǹkan kékeré ti sọ di bàbàrà bàbá dúdú níbi ló ń ké sí <laughs> but seriously mo ṣe wàhálà gan ah, mo ṣe wàhálà I tried every means possible to get in touch with you all to no avail in fact I searched every social media platform I searched for you and I didn't see a name that looks like yours. Tell myself from you pé bí mo ṣe wọ Naija báyìí, mo ní láti wá rí my one time love. Hmm. But unfortunately, mi ò wá mi ò bẹ anybody mi. Um, I ain't been there Yeah, the lady settle. so. Which area? Um, actually, ìgbà tí mo lọ èmi àti Felix ni you know ṣe máa pé gbòòrò lòun you mm-hmm. so ah, mo ní kò kí kó drive lọ síbẹ̀ so we got we couldn't find anyone tí ó fojú jọ ní tàmọ̀ so we saw a lady and she said you only come home once in a year you know so but so wanted a jare ó mm. drop number and pe okay just in case she comes across you or you come home you know pé kó kó pè wá you know not knowing mm. that I'm probably going to mm. come across you somehow. Oh, okay. Right, that's around. Yeah. It's, it's good to yeah. Same here. So, are you married? If yes, how many kids? Um, no, I'm not married. Neither do I have kids. Hmm? So, how about you? Mm. Same here. Uh, but actually, only girl called tí èmi àti ẹ̀jọ́ ń ríra wa you know, ọmọ rẹ̀ dáàdì mi you know, so dáàdì àtọ̀rẹ́ wọn agree come káwa méjèèjì ká máa fẹ́ra wa you know. But then, do you know that <sighs> mi ò mi ò tíì rí obìnrin proud tó ẹni tí mo sọ̀rọ̀ yìí I mean, how, how, would, how would a lady with this proud? She's so full of herself. Mm-hmm. Yeah, I don't like that kind of person. Uh, I mean, I don't even think she's the kind of person I would want to settle down with. I would rather prefer to settle down with my phone talk. Yeah. <laughs> The year is where I'd rather be. Hmm. Let's fly on a mountain. Wrong, wrong, wrong. It's no, there's no fire on the mountain. I mean, okay, fine. Let me clear the coast. She doesn't like me too. Hmm. Yeah, so two gift one here now, so case closed. Oh, your parents, you guys to get married. So? anything. So, I can tell you that you now look very beautiful now. Don't flatter me. I'm not flattering you. I'm sure you see a lot of beautiful girls. A lot of beautiful, good-looking birds out there, but you can compare them to a peacock, you know? Hmm. If I don't change the topic. I'm not changing the topic. I've seen a lot of beautiful girls in my life, but nothing's compared to you, my baby. Oh, okay, you know. <laughs> well ìgbà náà wà ń no tell me now i know i'm old enough to decide for myself. so what's wrong with the guy? ṣó rọlápá ní àbò fọ́jú or ṣó ti ṣe ẹlẹ́ṣẹ̀ kan tẹ́lẹ̀ ni and you're not saying anything about it. kò rọlápá kò rọlẹ́sẹ̀ kò fọ́ lójú kò ṣẹ̀mí lẹ́ṣẹ̀ kankan tẹ́lẹ̀ but we do not just vibe you know that connection is not there that spark kò kàn tiẹ̀ rí yàn kò feel vibe yẹn ó yẹ kò tiẹ̀ di dandan kó jẹ́ opposite sex ọmọpọ̀ kan lè dédé pàdé èèyàn combine báyìí nísìn you just feel a kind of chemistry mm -hmm. but with this guy everything is flat flat as in kò tiẹ̀ sink kankan. just that. just that. ṣé yẹn ò tó. wo oh, oh, oh, okay there is something else that guy ó tún ní ìbẹ̀rẹ̀ àká. Yeah, the guy is proud. There is something about the way he talks, the way he walks. Odiboye máa ṣe nu, ó máa ṣapá His ah, ah. gesticulation, everything about him, ṣá. There is ah. Ah ah, but bó ṣe condemn me? bí pé Ọlọ́run kan ló dá, ó sọ pé kò Uh-huh. As a matter of fact, the guy actually thinks he's more than who mm-hmm. he is. Kíni taloje ló jẹ́ kíni kí ló ah. jẹ́ kí ló já yeah. He thinks he's, he's the cutest thing on earth. Ah, anyways, I can't wait to meet him. At least máa feel ojú ara mi. Please, can we talk about something else? Like, like what? Like that guy. Which guy? Tan wa ẹ. Oh. <laughs> Let's yeah, let's talk about him now. Leave that one. Oh, Amy thinks ṣé kò ń sọyìn ni ó ah, oh, mọyì fọlá wà ní living room. Hmm? Ah, so ìgbà náà wà ńkọ́. mọyì kí ló mí pé ìgbà náà wà ńkọ́. bí ṣe wọn announce presence ẹbẹ ni kó ju fọlá love life. Ah, ó dé ní sùúrù bàbá ẹ ti bá sọ̀rọ̀ pé kó wá bẹ̀ ó dẹ̀ ti wá ìwọ náà wá ṣe bí ọmọ tó tọ́. Please just go to the living room and give him a listening ear. Mommy, mommy, mommy, mommy, mommy, mommy, I do not want to have anything to do with that guy. You, already know how I feel about him. My darling, I am not forcing you to marry him. No, I can't force a man on you. We share right now. But I am your mother and I want the best for you. Ọmọkùnrin yẹn wà ó kì guy, but she man ń You know, he has a good job, he's from a good home, he's good looking, Oh, ṣe é rí Mommy, Mọ́mí, mọ́mí, please calm down. Mommy, take it slow. <sighs> Moi, all I'm saying is that bó bá tiẹ̀ fẹ́, you guys can be friends. Ah, mi ò ṣe, mi ò gbà kó You know, so just go to the living room and see him. Tí ẹ gbọ́ kó and make sure you offer him something to drink. I taught you well. yes ma. Oh, ah! Moi, what's the problem? Ah, má bọ̀ say one. ná jẹ́ kí mi tẹ̀ fojú mi rí gbogbo nǹkan tó ń sọ yìí ká tẹ̀ mọ ibi tí bad sí ó dé sọ pé bad ó rọ ó ṣe gbọ́ ṣàwọ̀ let's go and see him. ìwọ náà máa rí ó máa máa ṣẹnu bákàbákà ó máa máa ṣọwọ́ ó máa máa ṣe gẹ́gẹ́gẹ́gẹ́. eventually you get. Hiyo mm-hmm, um, okay. If they still have rooms, uh, eh, I, I, I- I wouldn't know. Let me talk to you later, please. Uh, let me talk to you. Ah, <laughs> wà á kí now? Àti gbọ́ ni mọ́mí ti sọ fún pé mo ti dúró díẹ̀. Well, as a matter of fact, no, well, me, oh, blame, you know, I blame myself for bringing myself down. anyways bí bá tó bá mi tí o bá ṣe pé nítorí mo ní kí n gba atẹ́gùn díẹ̀ ta kí n make àwọn calls kan kí n mọ bí mo ti fẹ́ lọ ṣayé ni um, i don't have time. and èmi náà ò bá máa wà because <laughs> i do not want to see your face oh. but tí kì bá kí n ṣe mọ́ sí àti ọ̀rẹ́ mi tán oh, force mi wá oh, ni. so so. ìfẹ́ òtítọ́ la mi bára wa lò. Fọlá. kò sẹ́ni kankan tí ó yà wá òye. is he the one ni ó yẹ kó ti mọ bí mo lè describe ẹ gbogbo attribute máa wọ ìṣàpamọ́. hello. ìfẹ́ ní ń pa wá bí ọtí o ee. a ó dógbò hmm. a ó dàgbà a ó bára wa kalẹ̀. I love you more than a friend. <laughs> You, my sister. <laughs> my <sighs> my companion, my confidant. In fact, you everything. And <laughs> in as much as it won't be easy, you know what I'm saying, yeah? I'm ready to let go for you. ìfẹ́ ló ń pa wá o bí ọtí ọrùn iṣu lápárò ń kú sí o kò sáyà kan tó lè wá o ìfẹ́ wa tẹ́lẹ̀ náà mi ò láìka yìí I never liked the guy in question ọ̀hún yóò nísìnyí náà No. mọ̀ pé nǹkan máa yí padà. because I do not have a choice than to love him. Yes. By extension of the fact that you love him. Gbogbo nǹkan tó bá dẹ̀ ti fẹ́, èmi náà ní láti fẹ́. Afúntọ́, o ní You love this guy. He's your love. I can see through your mind. Tí o bá ń rẹ́rìn-ín tó sọ fún mi pé inú ẹ ń dùn, tí inú ò bá dùn, Afuntan, I know we have become soulmates. Don't worry, ó dá mi lójú pé tí n bá sọ fún àwọn parents mi nísìnyí pé nǹkan tó ń ṣẹlẹ̀ rèé, àwọn gan ò ní ní choice, apá wọn máa jábọ́. I don't think I, I don't think that would be easy. And are you sure? Like, I mean, I don't even know. Like, are you sure you know what you're talking about? I thought so. Ó dá mi lójú pé ó mọ bó ṣe mi o you mean the world to me ọlọ́run mi kékeré nìyẹn you're my angel you're my light you saved me you rescued me tí kò bá kí n ṣe ìwọ ìtìjú ò bá ṣì jẹ́ orúkọ kejì mi you took my shame away. You sacrificed everything for me. Doctor, I love you so dearly. Ikú tó bá máa pa ẹ́ Iya pa mí. Ìyà tó bá máa Tani mi kí mo jẹ? All my friends deserted me. Àwọn tí mo ti mọ̀ ò mọ̀ mí láti ibì ṣe nǹkan tẹ́nìkan ò lè ṣe fún mi fún tán kò sí nǹkan náà I mean there is nothing nothing in the world that is too big for me to do for you ọlọ́run kàn fi mi ṣe sábàbí sábàbí rẹ láti pàdé ohun tó ti sọnù nínú ayé ẹ. Go ahead with him. You have my blessing. <laughs> I love you. I love you so much. Ah, wà orú ọ̀rọ̀ wo ló ń sọ yìí náà? Ó dẹ̀ ń they born you in the in the thirties. Ó dẹ̀ ń ronú old school. No, no they talk like that. Sori, our parents were. wa, wọ́n ti ṣègbà tiwọn gbogbo nǹkan tó dẹ̀ bá mi sọ ẹ̀ ni kò ṣàrẹ̀ràn rárá táwọn fẹ́ máa full arrange marriage náà kò possible náà tó máa ń wá àwọn tó fẹ́ fẹ́ra wọn wọn pa wọn lọ síwájú the only reason tí mo ṣe disrespect wọn tẹ́lẹ̀ ni pé ok òbí ẹni kí ni èèyàn máa bọ̀wọ̀ fún wọn that's the major reason why I've been playing along all the while but right about now right about now I don't wanna be a player no more. wọ́n wọ́n wọ́n jẹ́ sọ fún ẹ sórí lọ́wọ́ tá wáyé ẹ́ ìfẹ́ òwúrọ̀ mi láfúntọ́ kò lè sí nǹkan tó lè yà wá. mo yín tiẹ̀ àdúrà tí mò ń bá gbà ni pé kọ́lọ́run ṣọkọ tiẹ̀ fún síwájú kó wọ́kọ̀ tiẹ̀ lọ síwájú bọ́dọ̀ wáyé pé mi ló ń dúró dé pé kí n wá fẹ́ wọn bàbá bàbá kò lè work i'm telling you. ọmọ um, má jẹ́ kí n parọ́ fún ẹ lórí gbogbo nǹkan tó sọ let me just tell you the fact you're right ọ̀rẹ́ mi ó mọ̀ it's my very close friend um, Adigun Alápòméjì hmm. eh, òun ló ní àpọ́n ni mí mi ò láyà ńlé ó ní hmm. gbogbo guest wà lérí àmì pátápátá hmm. bí mo ṣe kí ni ah, mo bá ṣeré so on this one i'm supporting you hundred percent. so mo perfect wo máa wọ ọmọ fọ èmi wà pẹ̀lú ẹ̀ mo wà pẹ̀lú ẹ̀ má fọ ọmọ ìyá mi mi ò láyà ńlé all the girls for my area ni mo bá ṣeré <laughs> sálọ́tún. <laughs> Abba, man, because you're with me on this, yeah. we're good to go, bro. honestly speaking Okay, ah, that would be fine. Ah, ah. Oh, I'm fine. ojú tó rí yín gbò mo ṣàkà yín mú lèmi ṣá <laughs> mo gẹ̀ẹ́tì lèmi. bímọ èmi àti ọ̀rẹ́ mi àjáde in fact bó ṣe wọlé gan wá pé thank god ọlọ́run ló gbé wa wàá gbé wa jáde. yeah ó ti sọ pé máa fún wa ní láì and i'm looking. mo ń kí yín ẹ̀rọ àìkásán. He flashed out the Oh, I tried to put it on my phone. To start with, I mean, and he's still married. I tried to put it on my phone. Ọmọ ẹ̀ ní wọ́n bá kan náà mọ̀ bẹ́ẹ̀. So, ah, ló dé fún ìṣẹ́jú sí mi náà, fún iṣẹ́. And ìwọ. Yes, sir. She gets there, baby. Yeah, go to the phone Babe, babe, are you joking? Wọ́n mọ́tò kọjá lọ́jọ́. Sílẹ̀ kò kú mi. Sílẹ̀ kò kú mi. àjọ àkọsílẹ̀. sẹ́ni kankan tí ó yà wá òde àódògbò àódàgbà hmm. àógbà àgbàlẹ̀ ìfẹ́ hmm. èmi epo ẹ̀pà mi wá di ohun àìjírí lọ́dọ̀ fún ìtọ̀. Yes, um, think you should have this. Oh. What's that? Don't rush. <laughs> okay. Okay. I had more. Hmm? I had more. What? Mm mm mm. Mm. É coifeu. Oh, how are you? Oi. Wọ́n yín. Ẹ kò fẹ́, mo wá láti wá sọ fún yín pé time yẹn ti tó together as a pair. Ìwọ. Ìwọ. Ìwọ tó jẹ́ pé títorí ẹ̀ mo fi gbogbo àwọn ọ̀rẹ́ mi sílẹ̀. Because of you, mo fi ẹbí, mo fi ara, mo fi ọ̀rẹ́, mo fi ojúlùmọ̀ sílẹ̀. All to concentrate on you and make you happy ìwọ wá fi mí sílẹ̀ ò wá tẹ̀lé òun ò wá tẹ̀lé tán ò tó wá ní time fún mi. wo èmi gbà ọ mo gbà ṣiṣẹ́ mi mo mọ̀ pé mi mo jẹ̀bi right now i'm here to right my wrong ní báyìí olóhùn dẹ̀ ti dé láti wá gba nǹkan tó jẹ́ tiẹ̀. ìwọ ni. Mm ìwọ ló gbà lọ́wọ́ mi mo dẹ̀ ti ṣetán láti wá gbà ẹ́. Oh, so this is what the ranting is all about. I am ranting? Yes, you're ranting. Èmi àti ẹ mọ̀ wípé ìwọ àti Fọláyẹmí ẹ wà compatible. So kí ló wá fẹ́ máa fa gbogbo rubbish yìí? Àfúntọ́ lẹ́nu tiẹ̀. Yes. Kí ni nǹkan tí ìwọ mọ̀ jẹ́ compatibility? wọ́n sọ pé èmi àti ìwà compatible. now tell me kini ni nǹkan tí compatibility let me put this straight to you Iro ni mo pa ńgbà tí mo sọ pé mi ò nífẹ̀ẹ́ fọlá o yes because mo mo pé bond wa ó máa wà stronger tá a bá bẹ̀rẹ̀ pẹ̀lú and I only let him out to you out of love ṣùgbọ́n nísìnyí mo ti wá rí i pé ó mọ iyì mo dẹ̀ ti dé láti gba nǹkan tó jẹ́ tèmi I am here to claim what rightfully belongs to me. Fola is mine and it will continue to be mine. for information, it's too late. Yes. Excuse me? Yorùbá máa ń sọ pé ibi tí kò sẹ́ni tó lè gbà kàtà lọ́wọ́ àkìtì kò sí bàbá ńlá ẹni tó lè gbà fún tọ́ lọ́wọ́ ń bọ̀yà ajá ni ṣọ̀kọ́ ẹ̀ ló ní ṣẹ́rẹ̀. Really? Oh, good. I came prepared. But, um, um, Múyìn Múyìn jọ nítorí ọlọ Múyìn jọ nítorí ọlọ mo fi gbogbo nǹkan tó bá nífẹ̀ẹ́ sí mo fi bẹ̀ ẹ́ jọ má ṣe lè fún mi tó bá ti ẹ̀rọ anything àṣà ní ọjọ́ kan tí mo ti ṣe lórí rí kò dẹ̀ jọ nítorí ọlọ at least think about our friendship jọ má ṣe lè. friendship yes. èṣù ni ẹ ó fi kan gba ìkan lọ́wọ́ mi ni and now I am ready to claim it. Chief! mi ò ní ṣe kà fún mi ò ní ṣe kà fún èmi kọ́ máa gbà á kádàrá mi màá wò ó pé bọ́lá ń ṣe kọ́ nìyẹn stay on my level level tèmi ọ̀tọ̀ ní báyìí level tí mo tọ́ wa on fóònù sky sky sky level sky level. I'll be fine. I will be fine. I'll be fine. I will be fine. I want you That's what you always say. That's what I feel like. You feel like, like yeah. you're going to carry it. Well, it's you now. Don't stop whining me. I'm not whining Okay, you know what? Let me just... What are you doing here? I'm besides, why are you pointing? Ṣé mi ò wọ́n ẹ pé kò fi Why are you still clinging to him? What? What's, what's going on here? I don't understand. O ni pé I'll teach you a lesson you'll never forget. Yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah babe, babe, babe, babe, babe. Iri, Iri, Iri. Are you, are you okay? This is a toy gun. Babe, babe, babe, only toy gun. Jẹ́ gbé kúrò náà. Ah. This is toy gun. Mo fẹ́ wá ṣe pra. Mi ò, mi ò ever believe kò lè. Ah. O ever believe pé kíni? Mo kò wọ́n pé kíkọ́ tẹ̀, wọ́n pé mo máa hurt òun. Mi pé wọ́n. O fẹ́ fi confirm, wọ́n náà bọ́ sí yàn, fẹ́ fi confirm. Bí a bí a ó lè fọ́ máa believe pé o máa hurt òun. Are you are me right now? Sorry, mi believe. How could you ever think pé mo máa fẹ́ hurt ever in this life? You're my angel. Ìwọ to jẹ́ pé o help me nígbà tí kò sí anybody ń bẹ̀ mi. possible kí n ronú pé mo fẹ́ pa ẹ́ láéláé never. I'm sorry. Actually, mo tẹ̀ wá fún yín ní um, blessing ni and it's a surprise. No, I'm really sorry. I, I guess it was too expensive it was just way too expensive. I'm sorry. Sorry. You hear about me? It's not possible. Look at look at it. It is all gone. Nípa wá bí ọtí o èè. Àwọn dàgbà. gbígbín bá fa ìkarahun àtẹ̀lé o torí gbín kì í rìnrìn àjò kó fìkarahun sílé o bó ṣe ń ṣe wá ẹ̀yin ò lè mọ̀ àní bó ṣe ń ṣe wá kò lè yé yín rárá o ikú wa ó ti dàjọ kú àwẹ̀ wa ó ti dàjọ bà àrùn tí ó ṣe ní ìkejì mi kó yá ṣe mí òjò tí ó pẹ́ ní ìkejì mi kó yá pa mí ìfẹ́ ló ń pa wá o bí ọtí ọrùn iṣu làpárò ń kú sí o kò sóyà kan tó lè yà wá o ìfẹ́ wa tútù o.